ti ràn mí lọ́wọ́ ó sọ mí dáṣẹ́gun o Jésù ti Násárẹ́tì ó ṣe mí lóore ó tún yà mí lẹ́nu ayé sọ pé ó ti parí bàbá sọ pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó ṣẹ́gun mi dògo ó gbógo fọ́ra mi ó sọ mí dolórí ire Jésù ti Násárẹ́tì orúkọ mi náà ni Fúnkẹ́ glorious yes orúkọ mi nìyẹn eh, the crowner of Jésù ti Násárẹ́tì tí gbogbo ayé ń gbọ́ káàkiri tó ń milẹ̀ tìtìtìtì tábá ní kò sí ìdojúkọ à ń parọ́ tanra wa ni o torí kéèyàn tó lè débi téèyàn dé yìí àá <laughs> ti ní àwọn nǹkan kan tó máa ti ṣẹlẹ̀ tó ti máa mi tẹ́ pé it got to a time wọ́n kọ̀ pé ṣé mi ní ṣé lóòótọ́ lọ́lọ́run dẹ́ pè mí sí ti ṣe ìpele gbogbo nǹkan téèyàn ń fèsì yìí ṣùgbọ́n ìdojúkọ tí mo rí pé ó máa ń gbò mí jù òun lélẹ́yìí èmi jẹ́ nìkan tó yẹ pé mo jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run ẹ̀kọ́ tó dẹ̀ fi kọ́ mi tí bàbá mi personally fi kọ́ mi ni pé tán bá pè é sí church pé kó wá mínísítà má tẹ ọwọ́ láti gba owó lọ́wọ́ church pé ó yẹ mú owó wá torí mo wá sí church yín wá kọrin dádì mi ní pé tó o bá ti gba owó yẹn èrè tó yẹ kó gbà lọ́run ó ti gbà ń lé ayé o so tí church bá pè mí sí program mi kì í sọ fún church pé ó yá ẹ lọ mú iye báyìí wá iye báyìí la fẹ́ gbà mo kàn máa ń bèrè lọ́wọ́ church pé kí ni ẹ ní fún wa tẹ fẹ́ fún wa in fact mi kí kọ́kọ́ sọ pé kí ló ní fún wa gan mo wá rí pé most of those churches tá bá ti wá lọ bẹ̀ tí mo lọ pẹ̀lú gbogbo àwọn ọmọ tí mi ta lọ síbẹ̀ ẹ má jẹ́ ń tàn yín tá má máa kọrin tán báyìí tá má máa gba envelope báyìí wọ́n lè fi five thousand naira sí envelope wa wọ́n lè fi two thousand naira sí kò ká owó mọ́tò ẹnìkan gan abẹ́lẹ̀ tẹ̀sẹ̀ gbogbo àwa tá a lọ mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ churches wọ́n ti abuse opportunity yẹn ìdojúkọ kan ṣoṣo tí mo rí nìyẹn so láti gbà yẹn báyìí tẹ́lẹ̀ church bá fẹ́ pè má bí wọ́n ní ẹjọ́ ẹ má bínú kí lẹ ní fún wa à ní kẹ́ mú iye báyìí wá kí ni honorarium ti church kọfẹ́ fún wa láti fi appreciate wà torí at the same time náà a gbowó bọ̀ owó náà ni kẹ̀kẹ́ ìyìn rere so ìdojúkọ tí mo rí pé ó ṣe díẹ̀ òun nìyẹn pé ká lọ sí church kọ́ má lè appreciate ìwà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. hundred million kí n fi ṣe orinlẹ̀ hundred million kí n fi ṣe orinlẹ̀ <laughs> no no no in fact kó ju hundred million lọ ṣé mo pé nǹkan tẹ bá ń ṣe tínú yín dùn tó ń ṣe that you have this peace and this inner joy in you kò sí kò lè dàbí owó èmi ò lè fi ṣe orin ilé o torí nǹkan tá a bí tá a bá bímọ yàn ìpè tá a pè mí sí òun ni iṣẹ́ orin so ká gbé millions of naira sílẹ̀ orin yẹn náà lè mi Olúwafúnkẹ́ ni màmá kọ. wáò wáò wáò ìmọ̀ràn mi rèé fún gbogbo ẹni tó ní ẹ̀bùn láti kọrin nǹkan àkọ́kọ́ tí máa ń kọ́ sọ ni pé ọ̀tọ̀ ni kéèyàn ní ẹ̀bùn ọ̀tọ̀ ni kéèyàn ní ìpè ẹlòmíì ní ẹ̀bùn láti máa lo ohun ẹ̀ láti máa fi kọrin ní church kó wà ní kwaya kó máa kọrin a fún ẹlòmíì náà ní ẹ̀bùn láti jẹ́ elégbè fún àwọn tí a pè sídìí iṣẹ́ orin ṣùgbọ́n mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ ara wa ò balẹ̀ tá a bá ti jàdà jẹ́ choir mistress nínú church wa báyìí tá ti ń lead praise worship a ti believe pé music minister ni wa ọlọ́run ti pè wá sídìí iṣẹ́ orin kò rí bẹ́ẹ̀ ìpè àti ẹ̀bùn ó yàtọ̀tọ̀ síra wọn so àwa ọ̀dọ́ ìsìn ẹ jẹ́ kí a farabalẹ̀ dáadáa tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run pè é béèrè sí. Si ṣọ́lọ́run pè mí lóòótọ́ gbàdúrà sí ṣọ́lọ́run pè mí sí di ṣẹ́rin tọ́lọ́run bá pè é sí wàá rí sáìn pọ́lọ́run pè é sí tó bá dẹ̀ pẹ́ ẹ̀bùn ló ní kọ́ńtínú láti máa lo ẹ̀bùn yẹn yálà nínú ìjọ ọlọ́run máa lo ẹ̀bùn yẹn dáadáa kọ́kọ́ á ṣẹlẹ̀ náà tọ́lọ́run á dẹ̀ rántí ìwọ náà sí rere. ènìyàn bá takà fìrà jùlọ mo mo lè kàn sílẹ̀ ó di pàtàkì ìdúlé ayé àwọn ohun tí ẹ̀dẹ̀ máa wá retí lọ́wọ́ mi àwọn new album new songs are coming out powerfully for presently there is one tó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí ọmọ ọba Jésù ti Násárẹ́tì látà tí gbogbo ariwo Jésù ti Násárẹ́tì lọ tán ẹ̀mí wọn tún fún mi ní another lyrics of song mo wá táìtù ẹ̀ ní ọmọ ọba Jésù ti Násárẹ́tì ó ní àmúránù gbà ọmọọba ni mí ọmọ Jésù ti Násárẹ́tì àmọ̀ránù gbà yes àánú la rí gbà ẹ ohun tó ń wà lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí màmá retí òun náà ni ọmọọba Jésù ti Násárẹ́tì látọwọ́ Fúnkẹ́ lyrics. Ah, in the next five years ah, orí ọ̀fẹ́ ọlọ́run kò yẹ kí n sí ìlú yìí o everybody just dey japa tèmi náà bá rọpò in the next five years ah, mo ò tiẹ̀ lè sí nàìjíríà mọ́ lágbára ọlọ́run àwọn náà bí nàìjíríà yìí gèrè èmi náà ti máa fọhùn lókè máa ti máa bá àwọn ọba ọba lọ́ba lọ́ba máa ti máa bá wọn jẹ yes tẹ́ bá rí mi ògo lórí tí mo bá yọ ògo ló yọ ibi gbogbo tí mo bá tẹ̀ ògo ló dé yéyé ògo olúwa ló yọ lára mi yes ẹ ti rí pé ògo olúwa yọ lára mi ògo olúwa dẹ̀ yọ lára gbogbo ẹ̀yin tó ń wò mí pátá nínú ilé ẹ ṣe púpọ̀ fún àsìkò èyí tí ẹ lò láti fi gbọ́ àwọn nǹkan méjì èyí tí mo ní sọ orúkọ mi ò yí padà Fúnkẹ́ Glorious.